rí pé ẹ̀wọ̀n bá ti dégbè ní látàárọ̀ bí ṣe ń ṣe yí èmi ò máa fẹ́ ẹ̀dùn ẹ má kó bá wà ẹ̀yìn náà yìí o ṣé ká ti sọ pé èso tó bá ń dùn ìfẹ́ yìí àwa méjèèjì nǹkan tí wọ́n ṣàlẹ́nu kéèyàn bá sùn tí ló ń já ń bá lò ìjọ náà. Nàjì, èèwọ̀ tí ì bá ti ẹ̀rọ tàwa méjèèjì àwọn ọmọ tá a bí fún yín tí ìkú bá tiẹ̀ ń bà yín ló jẹ́ ṣọ́nà kó yẹ kẹ́gbẹ́ ìgbà rẹ ni ẹ má má dáhùn sí wa lọ́rùn ẹ jọ̀wọ́. ó yà ń bọ́ kí ni ó ṣẹlẹ̀ gan-an. wo ìyáálé mi kókó àwọn méjèèjì ni. ẹwà dúró sìgá nígbà tí bíbá yóò ṣe pàkíyèsí sìgá torí kò yé mi bẹ́ẹ̀ wọ́n bá bínú. ẹ bá mi rẹ ọtún ra ọtún ra ẹ bí mi ra ẹ sọ̀rọ̀ ẹ bí. ẹ jẹ́ wá mú wọn bẹ́ẹ̀ ìyá tẹ̀mí ó máa bẹ́ láìsẹ́ alákọ̀ọ́bí láìsẹ́ alákọ̀ọ́bí torí ọgbọ́n ẹ pẹ̀lẹ́ ẹgbẹ́ mi ló pè é kékeré máa bọ̀ náà ẹ máa bọ̀ ẹ fà kéde kájọ lọ. bàbá bẹ́lá ó lè wà lórí òkè bẹ́ẹ̀ ni orí bá a ṣe ń ṣe ìyàwó ẹ̀gbọ́n lẹ́ni tó ń rọbí ni àwọn kan ló fún lóyún ni bóò tiẹ̀ lè gbé wa lọ wàá dẹ̀ lájò. wọ́n ti lẹ́yìn lábá sọ̀rọ̀ kìkì kìkì mọ́lẹ̀ báwo kìkì ẹ̀ ẹ̀ tí ọ̀dọ̀ wa lọ́rùn. wọ́n ní lọ́sẹ̀ máa máa gbé ẹ̀ pẹ̀lú ẹ̀ pẹ̀lú ẹ̀ 아! ẹ̀yìn ni wọ́n ń rọbí ẹ̀rù wọn padà wọlé ní ìjà jẹ̀ wọ́n àrùn wọ́n àrùn ẹ̀yin náà ìjọ sí wọ́n àyìn ẹ fi sí ìkòtò ẹgbẹ́ ilẹ̀ bì ọ̀kú jẹ́ pé mi mo fẹ́ bí ọmọ ní ọkọ mi wá bìkítà fún mi lọ́wọ́ àbábọ̀ mi nínú gílẹ̀tì mi tí kò dá sí mi báwo lẹ ṣe máa fíìtì wájú pé ẹ̀yin ni bàbá obìnrin yìí àbí àbí no ìyàwó yìí rọbí lọ́wọ́ wọn fẹ́ bímọ ìdájọ́ yìí ni mo bá mi. Ah. daddy, dadi dadi dadi. bísí ìwọ da. sá mo ti mọ̀ sá. ẹ kàn ó. ẹ kú jókòó. ẹ kú ẹ lè jù wá lọ́yà mọ́mí bọ́lá kò ní òwe kí a fi àkókò ṣòfò gbogbo ọ̀rọ̀ tá a fẹ́ sọ ń bì yìí èyí tó ṣe kókó jù bẹ́ẹ̀ òun ni ìbéèrè kan tí mo fẹ́ béèrè mọ́mí bọ́lá irú ẹ̀ṣẹ̀ wo ni ìbídàpọ̀ ṣe yìí tẹ́ ẹ̀ lè dáríjì tẹ́ fi mú ilé ayé ẹ̀kọ́ orí ẹ̀kọ́ rẹ̀ ẹni tí kì í mu sìgá tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bẹ̀rẹ̀ sí di ẹni tó ń mu sìgá ẹni tí kì í mutí tó bẹ̀rẹ̀ sí hùwà bígbà tó ń gbénu bíórì ká accept pé frustration yìí ọtí bíi kan ní frustration yẹn ti wá tó bá máa give advice gan àbí bíi ti wèrè ẹ̀ ń tẹ́ pọ́pọ́pọ́n ní tẹ́lẹ̀ ìbídàpọ̀ ò ní fúnyàn ní ìmọ̀ràn kéèyàn má rí àǹfààní níbẹ̀ àti ẹ̀kọ́ ìbídàpọ̀ wá di ẹni tó yẹ pé tó bá wà láwùjọ tó bá fèsì sí ọ̀rọ̀ báyìí èèyàn á fẹ́ mú àdá àbíbọn kó gé orí ẹ̀ dànù gbogbo ọ̀rọ̀ tó bá ń sọ lódì lódì lódì ni ẹ̀ṣẹ̀ wo ló ṣẹ̀ kẹ́ tó sọ ilé ayé ẹ̀ kẹ́ tó yí ilé ayé ẹ̀ tẹ̀wé orí ẹ̀ kò lò fún. ìlànà ní ti báwo kò sí nǹkan kan tó fi ṣe wá ṣé tẹ̀lé bí ọ̀rọ̀ yìí ṣe ń ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta tí bá ní kò yà mí lẹ́nu ọ̀rọ̀ torí nǹkan tẹ̀mí rò ní pé bóyá o ti ṣe bísíǹnẹ̀sì kan tó expect mo àìmọye ìgbà mo ti bí bí bí kò rí nǹkan sọ á dájú kò gbà mí ládàdì. mọ́mì mọ́mì ah, ah. no ẹ má pretend ẹ má pretend ẹ mọ nǹkan tó ń ṣe dáàdì yes ẹ mọ nǹkan tó ń ṣe dáàdì ẹ wò sá ó mọ nǹkan tó ń ṣe wọn ó mọ nǹkan tó ń ṣe wọn mọ́mì ń parọ́ ni ẹ wò mọ́mì nǹkan tó ń máa sọ fún yín eléyìí ẹ jọ́ tó lọ́wọ́ ṣé níbi tí èèyàn àti orogún yín tẹ bá di dáàdì sí ibẹ̀ ní kẹsì lọ tù wọn. yes ẹ mọ ṣé dáàdì tá a máa gbélé sí kì í ṣe dáàdì tí mi mú àrà tẹ́lẹ̀tẹ́lẹ̀ nísìnyí àti ẹ̀ feel presence wọn mọ́ for how long ilé fẹ́ continue wọ́n mi dẹ̀ mọ ọkọ tó ń ṣẹlẹ̀ àwọn sẹ́wọ́n mọ ọkọ tó ń ṣẹlẹ̀ wọn àwọn méjì wọ́n dẹ̀ dì wọn dẹ̀ fi dáàdì lọ́rùn lẹ̀ ẹjọ́ tù rẹ̀ ẹ bá mi bẹ̀rù ẹ bá mi bẹ̀rù ẹ bá bọ̀rọ̀ mọ́ mi kò dáhùn kò yẹ ẹ lọ́ọ̀bù ọmọ àbí òkè inú rẹ̀ afford láti lose bàbá mi sókè jọ tó lọ lọ́mọ mi ẹ jọ wò. lóye ìgbà mi ọlọ́run má jẹ́ kọ́ ọmọ mi jòrò ogún fún mi nínú ilé mi. màmá bọ́lá mo dúpẹ́ pé yóò gbà lọ́jọ́ sọ a máa ń pé gbọ́n ni a kì í pé pé gọ̀ láéláé and i'm very happy pé ọmọ ẹ lójókòó yìí she is a lawyer legal practitioner ó mọ tó tọ́ dẹ̀ mọ nǹkan tó tó tó tí ò tọ́ ṣó dáa kí ọ̀rọ̀ wá já gbangba kó jẹ́ ọmọ bíbí inú ẹ̀ ló máa stand against ẹni court of law. mo béèrè lọ́wọ́ ẹni. ẹ jọ ń sọ̀rọ̀ lọ́wọ́ sá àgbàlagbà ní sá ẹ bá mi bá wọn sọ̀rọ̀ ok for, instance nsìn ẹ ẹ ẹ wò yẹ wọ́n wà ní hospital tí wọ́n ń labour for the past two days wọ́n wà yẹn ti bímọ mú mi yìí ti tẹ́tẹ́tẹ́tẹ́ lórí ìjókòó yìí o àwọn ọmọ síbẹ̀ wọ́n lọ sùn bẹ̀ wọ́n gbóúnjẹ lọ wọ́n ṣe gbẹ ṣẹ́tìrì sàpẹ́ conspiracy kan wà lára àwọn méjèèjì. ó lábàá ló ṣe ń sọ̀rọ̀ báyìí obìnrin nìwọ náà ọlọ́run ní jẹ́ kó rí ìṣòro báyìí ẹ wo ẹ̀yà jàre ṣé rí téèyàn bá fẹ́ bímọ gbogbo ọmọ kọ́ ló rí bákan náà nígbà téèyàn ló ń wà bí kan tó rọbí ọkọ tó fún lóyún kò dá sí rárá ṣé fẹ́ kí n fi sílẹ̀ bẹ́ẹ̀ ayé àárín nǹkan wí. wá ní mo dẹ̀ wà níbẹ̀ ìwọ̀n ìyàwó wà lọ́sibítù èmi jókòó sínú ilé funfun nẹnẹ lọ́wọ́ mi mi ìmọ̀ kankan o mi mọ nǹkan kan kò sẹ́ni tó fi nǹkan kan ṣe bàbá Bọ́lá bàbá Bọ́lá kò bẹ̀rẹ̀ wèrè orí ẹ̀ ni o ó tún ti bẹ̀rẹ̀ o mi mọ nǹkan kan o bọ́lọ̀ ṣàánú mi o. àgbẹ̀kẹ̀ pààlà ó ṣọ̀rọ̀ ló sọ ìgbà tí wọn náà rí pé Ìbídàpọ̀ ló sọra ẹ̀ di bó ṣe dé ìwọ ò ṣe ti tètè wàá pe kó pe àkíyèsí àwọn atajẹ́ tiẹ̀ kó pa kíyèsí wa sọ̀rọ̀ ó ṣe jẹ́ ọmọ bíbí inú ló ṣẹ̀ṣẹ̀ wàá rí pé kínní yìí òun wọ̀ sí lọ ló ṣẹ̀ṣẹ̀ pè mí. ẹ ṣe ẹ ẹ tí mo wá ọ̀rẹ́ tẹ́ ẹ ní ni o ṣé rántí pé nígbà tó fẹ́ fẹ́ ìyàwó lé mi bó ṣe bẹ̀rẹ̀ sí ní yọ awọ́ oríṣiríṣi náà ni bóyá tó ti fẹ́ lọ fẹ́ ìyàwó mi ó ti yẹ kẹ́ ẹ mọ̀ wá ọ̀rẹ́ yín. ọmọ ìlú ẹ̀ kì í ṣe ọmọdé mọ̀ yàtọ̀ sí kó jẹ́ lọ́yà agbẹ́lẹ́gbà rẹ̀ náà ọmọ ìlú ẹ̀ protect orúkọ ara ní àti ti gbogbo ẹbí sìn kàkà kó jẹ́wọ́ kó sọ àwọn kó sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà ọmọ nǹkan kan pa ọmọ nǹkan kan pa tó bá délẹ̀ tán ẹ má rò pé bóyá màá kọ́ bọ́ta láti wá defend anything. lóyà lóyà ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ẹ má fi mí sáà ní kóòtù kan la wà ẹ jọ ẹ tú mi ilẹ̀ mi mú fọlọ́ọ̀bẹ. òun àti lọ́yà bá fún mi sáàrin wọ́n bá ní ẹ o kémi ó jẹ́wọ́ o nǹkan tèmi àti ìyá kẹ́mi bá ṣe tá a fi pawọ́pọ̀ lé bàbá àwọn lórí kí n jẹ́wọ́ o káwọn tètè mọ táwọn máa ṣe sí o wípé torí ẹ̀ṣẹ̀ yẹn ń kọ́ òun ìyá Bọ́lá ń jẹ ní òfin tètè bímọ látijọ́ tó ti ń lé bọ̀ o kémi náà sọ tèmi ẹ ṣe ṣọ́rọ̀ yẹn ṣe máa gbọ́. àǹtí ìpàgọ́ ṣì fi ọ̀rọ̀ bọ́lá lẹ́sìn àdúrà táwọn àgbà sọ́lọ́ ń sìn ní pé bọ́lá ń sọ ìyá kẹ́mi bàjẹ́ bọ́ọ̀rọ̀ bẹ́ẹ̀ láti lọ́yà ṣẹlẹ̀ náà àti àti bàjẹ́ tó kú ọmọ lọ má bàjẹ́ ká yóò sọ mí lẹ́nu o. àtúnbẹ̀ fọkàn yín balẹ̀ ṣé fọkàn yín balẹ̀ ìyá kẹ́mi abínáyọ̀ fọkàn yín balẹ̀. bímọ mà. ọkùnrin làǹtìlàǹtì bébí bọ̀. mo ń bọ̀ mà. ẹ ṣe mi dúpẹ́ ẹ ṣe bọ̀ ni ọlọ́wọ́ fún bàbá mi ní ṣe ẹ ṣe mo dúpẹ́ o. ọlọ́run ṣe àbúrò ẹ bá mi ní fóònù fún bàbá yìí. Ah! ọlọ́run mo dúpẹ́. ni. àwọn ọmọ jàre ẹ̀yin lẹ́mọ̀ àwọn tó láyé lọ́pàá. ẹ̀yà kí ló dé. bàbá bọ́lá èmi ló wá dé tó báyìí ẹ wò gbà tí mo ti ń pe nọ́mbà yín ẹkọ ẹrẹ gbé ṣé ẹ tún bá fóònù bínú ni. ó dọ̀ mo ti gbọ́ mo kàn ní kí n sọ fún yín o pé ìyá kẹrin ti bímọ láyọ̀ ọ̀run. àpẹẹrẹ mo ti gbọ́ ó dẹ̀ bọ́ kùnrin. o ti yí ọmọ náà wò rẹ̀ gbọ́kùnrin ni. irú ìbéèrè wo lè ń bi mí yẹn ṣé mo wá jẹ́ bíi bíbí tí mi ní mọ̀ yàtọ̀ láàrin obìnrin sọ́kùnrin ni. káṣá máa dúpẹ́ pa àgbòrúkọ. ẹ̀mí ní mr abidjan ẹ̀jọ̀ ìyàwó mi ṣìṣì eh, dàpọ̀. okay i'm on street by the next room two. ká fọpẹ́ fọlọ́ ká fọpẹ́ fọlọ́ ah báyìí bọ́lá ẹ káàbọ̀ ẹgbà àti bímọ dáàdi ẹ tiẹ̀ kí mi. Mm-hmm nípa ti will tí o sọ pé o fẹ́ ká kọ i mean your way. how do you want it ló fẹ́ kà fún. o ṣe ọ̀rẹ́ mi now ṣó mọ̀ pé lórí àwọn ọmọbìnrin mẹ́ta àti bí ni ìwúdà kan tẹ́lẹ̀ wà ń sìn báyìí ọlọ́run ti ṣògo ayọ̀ ti kún ọmọ ìgbésẹ̀ ti ń dàgbà o ká tó ṣe bí pẹ́ńsìn láti wọlé wọn oṣù mẹ́sàn-án oṣù ọdún kan máa pé àìpẹ́ láìpẹ́ mo wá wò ó ní pé ọmọ tó máa gbé orúkọ mi lọ síwájú láíláí òdélẹ̀ tó dẹ̀ mọ́ pé láti kékeré láti ń pẹ̀ka àrókò mo ní kí n lè ṣe kí n jẹ́ kí ọmọ yìí kó pa ọ̀rẹ́ tí n bá gbọ́ ẹyé wíìlì tí a ti pèpè tẹ́lẹ̀ ń sọ wípé ká gbé ẹtì ká ṣẹ̀ṣẹ̀ arrange another will fresh one. ẹ o tẹ sọ rẹ o mo kọ́kọ́ ti rò wípé ọmọ mi ń sìn kì í ṣe mo tún ṣòwò ọmọ mi ọmọkùnrin olóde n tó kó fún gbogbo ẹ. ṣùgbọ́n máa ń rò pé torí nǹkan káwọn èèyàn máa sọ ìlú àkápá àwọn obìnrin ẹni ní ten ten percent. ilẹ̀ fún ọmọ seventy àbí. Um, you, that is how we want us to do. ṣé bí tìtọ́ gbọ́dọ̀ ọkùnrin la ẹ̀fọ́ kí ìlú ìlú bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni kò sí nínú mi. Ìbídàpọ̀ hmm? gbọ́n mo fẹ́ bí ẹ́ ó tó gbà wọn tó ti ṣe medical check-up. ṣàkàlà àbídà. all right. àwa rẹ̀ ló wà nímọ̀. tí wọ́n bá gbádùn mi ìwọ ò ní máa look down on àwọn ọmọbìnrin àwọn ọmọbìnrin tó jáde látara tiẹ̀ kò jọ ẹ́ lójú ìbídàpọ̀ ìwọ fẹ́ tìtorí ọmọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ bí kò fẹ́ change wíìlì ẹ̀ tó ti ṣe sílẹ̀ tẹ́lẹ̀. lékè lékè mo ti fún ọlọ́gbọ́n tí mo mo rà wá léwe kódà ìkọ́ ló bọ́ ọkọ ẹ̀ mo ti mọ̀ kó ṣe ojú mi ẹ̀ fún gbòòrè ṣùgbọ́n màá kọ́ wọn lọ́gbọ́n kòkòrò yọ̀ yẹn. Mm. Ah, ah àròlé mi ló dé ẹgbẹ́ ní nǹkan ẹ̀ òun rè kí wọ́n sọ fáàtì fún mi. ìbídàbọ̀ legally you are right because you are the owner of your properties. and as a friend as friend tí n pẹ̀lú ẹ̀jẹ̀ ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ tá tó ń pọ̀ láti kékeré. torí pé ó déwájú ń dẹjọ́ dẹ̀ ń tẹ́yìn ó ń wọ́n á ní kí ló dé tí mi lè advise ẹ̀. wíìlì ni àwọn ìṣẹ̀lẹ̀ torí mi ìgbẹ́ kó kú ikú òjijì mi ìgbẹ́ kó wá ṣe tán tó yẹ ni màá ṣe. ká ní mo fẹ́ ṣe ń gbòògbò ìgbà tó lè lọ́gùn mi ìwọ ló máa kọ́. màá dẹ̀ kọ bí òṣèlú kó bá rẹ̀ lọ́wọ́. ìwọ ló máa kọ́ wà lẹ́kọ̀ọ́ mi ti bẹ́. ẹ wà á bá mi láti àárẹ̀ ìjọba. ara mo ti fẹ́ tó mo fẹ́ fún ìwà kọ́ bẹ́ẹ̀ fún mi. kí ló máa lọ ṣe máa lọ ṣe lọ sọ́ọ̀ Yes, Liam. Ṣáàbù mọ́tò ti dé. Good. Àmọ́ nígbà tí gbé mọ́tò lọ sí láìsẹ̀sì náà bísí rẹ̀, kò lọ ṣe mẹ́rin sí document. But daddy, ẹ she ṣe lọ́kùnrin lára àwọn assistant in the office. I mean, stress of everything. Mo mọ̀ mo mọ̀ pẹ̀lú mo mọ̀ mo mọ̀ mo ṣe oníjẹ́ bẹ̀ ṣùgbọ́n kò ṣeé ṣe mọ́ these days kó ti yàtọ̀ wọn ò gbà pé wà á lé sí i kọ́ àwọn kan kó dọ́kúmẹ̀tì lọ kó lọ ṣòro mọ́tò fún un láti dé bẹ́ẹ̀ sí i kò ṣeé ṣe mọ́. wọ́n kò sì wá excited ọlọ́kọ̀ ló ṣe láti lè lọ ọ̀ṣẹ́ amẹ́ṣẹ́ ọkọ̀ ló ṣe kó lórí èmi nínú àwọn. tẹ́lẹ̀ lọ́rọ̀ ìtẹ́lá ní ṣe um, um, ìgbà tí mo gbé àwọn ọ̀rẹ́ mi jáde ní àná um, actually I was in Sonia in Ireland I overspent um, Akim Dotty that's a club manager ó ti ń disturb me fún debts to Mujembe and uh, so I've known like um, three, fifty thousand. You know what? What's difficult? Just think about that one. See, Mato, take up a million. Okay. Thank you very much. Mama, it's a lucky boy. Olami Lego, a lucky boy. Omo Ibidako, a lucky boy. Come on, yeah, it's a lucky boy. kí mi ò láìkè eré tẹ máa ń bá mi ṣe and tí dáàdì bá bọ́ta sí tó bá rí wa ń kọ kí lẹ fẹ́ kọ́ máa sọ ó dàbí pé màá fẹjọ́ yín sún dáàdì. ẹjọ́ tèmi sùn dáàdì um, anyway mi ò rò bí ọmọ nídìí ohun mọ́tò. yes for your information i am giving you like. Um, two hours alternate time copy phone rush. dúró sẹ́yìn látẹ̀kùn mo tún wá síwájú yín ẹ̀ kó fìrí mi kí ló dé. ìrèdò nǹkan tí mo ń yí ẹ ṣé mo rí bídàdì òfin náà yẹn wá lára rẹ àbí mo rí bídàdì ṣe ní àtúntò àwọn tábà bèrè kọ lọ mo ní ká lọ bá àwọn ọmọ mi wá kánà mi yàrá yẹn kọ wo ifá tó tẹ̀ tí sọ mi is it because Lekan is the last born of the family Lekan dáàdì fún mi àtẹ̀sán lónìí tó bá bí nǹkan lọ ní kálọ báyà wa kí ló dé. tẹsí ẹ̀ lọ sí àti fẹ́ padà sí skul mi àlékọ́ fún wa ní òwe tí dáàdì fún wa yẹn. mo bẹ̀rù wọn bí ìgbà tí lẹ́kọ̀ọ́ sọ fún ọ pé òun fẹ́ padà sí skul dáàdì fún mi owó wọ́n tún kọ́ lọ gbé kan lára wọn káwọn. ṣòro bíyá obìnrin náà lè ṣe nǹkan tó dáa ni. Ah, ó ti gbé ètè tuntun mi. sísá mi ẹ wò ẹ má jẹ́ kí n purọ́ fún yín o ẹ̀yin lè bá lẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ ẹ mọ̀ pé ẹ̀yin àti lọ́mọ ìyá èmi ìyá ọ̀tọ̀ ló bí mi ẹ̀yin náà lè bá sọ̀rọ̀ tí bá bá sọ̀rọ̀ ń sìn á mú mi bú ni. mo fọ́n ni ṣé yóò wọ sẹ́yìn yìí lóòótọ́ ìyá ọ̀tọ̀ ló bí wa àmọ́ bàbá yìí ni bàbá tó so wá papọ̀. ọkàn ọmọ ìyá yìí ọkàn ọmọ ìyá yìí lọ́sọ̀ọ́ ẹ̀yin náà lè bá sọ̀rọ̀ o kí má wọ ọkùnrin ó ti sún èmi gan o. kò é lẹ́kọ̀ọ́ ni mo fẹ́ bá sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ bọ̀ ọ̀pìn lẹ́kọ̀ọ́ kọ́ mi ìdáhùn ìmọ̀ àkọ́kọ́ dìde wọ́n máa ń owó náà ni. kékeré kí ló dé o ṣe máa o ṣe máa sọ fún kékeré ní ńlá báyìí ẹ kí ló wà ní kó dàgẹ̀tì náà létí. ẹ gbà mí dáàdì ṣé sì tí ìmọ̀ fi sọ̀rọ̀ tó wà lẹ́nu rẹ̀ ṣé ẹgbẹ́ ni ọlọ́milẹ́kan pẹ̀lú bàbá yìí. ìgbà náà kọ́ baálé ló ń bọ̀ ó wà ní mọ́tò ó ń tẹ fọ́ọ̀n níbo ló bà lọ. tó máa ń lo ìrọ̀kọ́ ọlọ́mọdé àrísù tó máa ń lé olóbò ńkọ́ ẹ níbo ló máa tó òsì díẹ̀ fún wa lélẹ̀. ọlọ́run má jẹ́ kẹ́ máa ba ìgbésí ayé ọmọ mi jẹ́ ẹ wọ ọkọ yìí ti ẹ ti ba ìgbésí ayé ẹ̀jẹ̀ tó ìdílé kù máa yọnu ẹ ti bàjẹ́ tó ìdílé kù rẹ̀ ẹ tó ti ṣe ó ti ba bẹ́ẹ̀ ṣe ti bọ́ ó kù díẹ̀ báyìí fún yín ọlọ́mùlẹ́kùn kí ló fẹ́ pinnu tó ṣe ṣé bẹ́ẹ̀ ká ní ni tó bá tiẹ̀ wá ní káwọ́ èjì ọmọ ti bàbá yìí ṣé kò tó láti bí mẹ́ta ẹ̀. that's negligence duty. shut up tí bá bẹ̀ sọ̀rọ̀ ò ní rẹ̀dí láti dá mi lóhùn. bàbá ẹ jọ òdòdó ẹ dìde ẹ dìde ẹ dìde ọlámilẹ́kọ̀ọ́ wa bẹ̀rẹ̀ ìjọkíjọ tó bá tún jó wọn ń sèṣì wọ pẹ̀lú bàbá yìí ẹ má wò wọn má wò wọn ọmọ jàtìjàtì kejì ajá yìí. all right girls let's go. àwọn wo làwọn ilé ìwà ibo lẹ lọ sani ẹ̀yin wo ẹ̀yin rádaràda wo ẹ̀yin ọmọ burúkú tẹ̀ sàǹfààní yìí wo ibo lẹ bọ̀ ibo lẹ bọ̀ tẹ̀ ìlú lọ́rùn sínú ilé tèmi sínú ilé ọkọ mi ẹ wo bí lè ṣe ṣe ṣe rí sáwọn ọmọ gidi làwọn eléyìí ṣé lè gidi lẹ ti wá báyìí ẹ ti rí ilé ọ̀nà tẹ̀fẹ́ wá jókòó sí kò sáyè fún yín bí ìwọ tó yẹ pé gàrí lòun sùn lálẹ́ àwọn bó ṣe rí tó bá jẹ́ ìjẹ́ ògidì èyí tó ń jẹ jù. mi ò lọ wá sí my guest lọ. tí bá fún ẹ tí bá fún ẹ wò bí mo ṣe ń wò yìí bí mo ṣe ń wò yìí kí n tó la ojú mi ẹ ti sá jáde. àti ìtàbí àti ìtàbí ayọ̀ ní bali ṣe ní bali ayọ̀ ní àti ìtàbí. um, tobacco correct, um, tobacco insurance, yeah, and how much? Um, 100,000. Um, I think I get that. Wọ́n máa jẹ́wọ́ fún wípé 这个是我和夫人商量的呀。 méjì ni mọ́nú ilé sí pariwo lórí òfin ní àágùn. so irú nǹkan tẹ́ ṣe ń ṣe rèé. ẹ ò dà má gbọ́ má gbọ́ kí lóríkọ tó wọ̀n ti. bọ́lá yín lára bọ́lá this is the apple of my eye. ààrẹ mọ́ mi lélẹ́yìn and he owns this place. adadi with due respect sir ẹni òun ni first born ni èmi ò dẹ̀ gbọ́ nínú ìtàn pé ẹni tó jẹ́ first born ilé ẹni dúkìá ìyàwó mi lójú ẹ̀ nà ó. Hmm. nǹkan tó yí ẹ èmi ti mọ láti bẹ̀rẹ̀. nítorí mo ti rí ẹ báyìí that you walked into this house pẹ̀lú àwọn ọ̀rẹ́ tẹ̀ ń dọ̀bálẹ̀ nígbà ẹlẹ́gbẹ́ fẹ́yàwó mo ti jọ fún mi pé owó mi ló ń lọ ló ń rànjú wọ̀n báyìí mo tó ràn ká kó gbéṣẹ́ kó kàn lọ wíìlì kan fúyàwó ẹ̀ kó ràn kọ́sùmọ́lá. Eh. now uma firma que um livro. jàtí tí lẹ́kọ̀ọ́ wù èmi ò lọ́wọ́ ń bẹ̀ o kì í ṣe àjọsọ èmi àti ẹ̀ mi ò lọ́wọ́ bẹ̀ rárá ìyálé mi. dìde wá jókòó. ìyá gidi ni ilé èdè ló ti jáde wá wọ́n pẹ̀ ìwọ náà pẹ́ kọ́ àwọn ìwà tó ń wù mí tó ń jẹ́ kó máa wù mí lórí pé mi ò gbọdọ̀ fi ẹ́ ṣèyàwó bí mo ṣe ń wá mọ́ra bí àbúrò mi láwọn èèyàn tí àmọ́ bá ń bá fi ròyìn pé ṣe là ń fa wọ́pọ̀ tá à ń di burúburúkú lórí ọkọ wa ṣé kí mẹ́tọ̀ ẹ̀ ìtọ́bajẹ́ pé ìyàwó mi ni ẹ́ tó ń wà burúkú tiẹ̀ nínú inú àwọn àdùnkẹ́ ẹ̀ òun ti bọ́kùnrin wọ́n fẹ́ máa fi ọmọ òkè àwọn tó kù òní ìròlẹ́ ìjì pé wọ́n ń ba ilé ìjọ fún mi èmi gan mọ̀ pé mi ò dùn sí gbogbo ìwà tí bàbá àwọn ọmọ mi yóò sí ọmọ ọdún lọ. ṣé bẹ̀rù ìjọ kan tí wà àkọ́kọ́ wá sọ̀rọ̀ tí mo wà lẹ́yìn rẹ̀ wò ó tó ṣàmà wọ rántí ẹ̀ ṣé bí gbogbo nǹkan ká sọ́jú yẹn pátá lè gbọ́. gbogbo ìpátá ni mo gbọ́ tí mo fọwọ́ sí i. àmọ́ ẹ ẹ fi wùwá sí mi ẹ ẹ tiẹ̀ jẹ́ kí n mọ̀ rárá bí ẹ tiẹ̀ gbọ́ gbogbo nǹkan tá ń sọ́jọ́ yẹn ọ̀rọ̀ kọ́ ọlọ́run àwọn ọmọ àwa ní máa yíwọ sílẹ̀ kíkà lọ fún wọn àwọn àwa ní máa wò káyé ọmọ wa lẹ́kọ̀ọ́ yẹn bàjẹ́ tí wọ́n bá ní òbí àwa ìyá kankan òbí kì í ṣe pé bàbá àti ìyá o torí bí àwọn ọmọ bẹ́ẹ̀ náà yìí títí wọ́n bá da tiwa ló máa da wọ́n lọ́mọ tó da tìyẹ́ èyí tó bá tún da lọ́nà ní nǹkan tìyẹ́ màá ni nígbà tó ń bá lọ síbi àgbàrá ìsìn àwa àtàwọn ọmọ ìlú máa àdúrà lè máa fi ọmọ ìlú ò gbọ́dọ̀ la ẹnu yìí kí n fi sọ̀rọ̀ òdì sí Ọlámilékan tí gbogbo ìwà pálapàla ìwà játijàti tó ń wọ̀ yẹn mi ò lè sọ̀rọ̀ sí pẹ̀lú ìbínú. dákẹ́ ìwọ máa ń kìlọ̀ fún ẹ ó ní bó ṣe máa ń fi ẹnu sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ní ti gbà kẹ́mi tó bá ń bá kẹ́mi sọ̀rọ̀ yíyí lo ẹnu òdì fi bá ọmọ wí. ọmọ wọn ni dìdàkudà ṣé ọ̀rẹ́ ẹni lásán kọ́ ṣáàjì àfi dáàdì wọn sílẹ̀ bó ṣe ń ṣe ìwọ náà mọ̀ kò sí tó lè sọ fún láyé tó máa gbà àwọn ará máa wá bẹ̀rẹ̀ àwẹ̀ àti àdúrà lórí omi ọlọ́run fúnra rẹ̀ nínú àná ẹ̀ ó gbàkóso ayé ilé kan tí bàbá ìbọn bá ní ẹgbẹ́ pẹ́sẹ́ bó ṣe fẹ́ láńdá ní ètò. jáde ń bọ̀. jáde ẹ̀yin sọ fún mi pé èyí jáde ń bọ̀ fẹ́ẹ̀ máa ti gbọ́ ọ̀gá tí mo fẹ́ sọ fún yín ni tọ́ba máa fi dé nǹkan mìíràn bá nílé ṣé n tó fẹ́ bá mi sọ yìí kò lè dúró kí n jáde kí n dé kájókòó nu lé bí ọmọlúwàbí ká sọ̀rọ̀. ẹ wá sọ nǹkan bí ọmọlúwàbí o àṣọ nǹkan bí ọmọlúwàbí tó ní wọn fi wọ mọ́tò yẹn tó wọn fi jáde lọ́dọ̀ máa fi dé ẹ mọ̀ fún tó máa ṣẹlẹ̀ nílẹ̀ yẹn lọ ẹ fẹ́ mọ́tò ẹ fẹ́ mọ́tò kẹ lọ láti jẹ́ kí n sọ mo fẹ́ sọ fún yín sí. kí la ṣe fún yín ṣé kí nípa ọjọ́ obìnrin ni ẹ ṣe máa tutù àbá yẹn everything báyìí ní ilé lẹ́ẹ̀kan ni tàbá fẹ́ fẹ́ kan lẹ́ẹ̀kan ni kí ló fi ṣílẹ̀kùn àkọ́bí yín ni ẹgbẹ́ mi ní fún sítámì bọ́lá náà nìyẹn wọ́n rìpọ́ọ̀tì yín sẹ́ni gbogbo tó lè bá yín kúrò sọ́tẹ́ àdáde àbí ìkọlọ yìí ẹ máa ní kọlọ bá àwọn ìyá wa. ó ti sún èmi ẹ̀wò ráìtì tèmi lèmi kí èmi nílé. bẹ́ẹ̀ ni. kẹ́mi kẹ́mi ṣé ọ̀dọ̀ tó bàbá ẹ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. ó bàbá sí mi. lẹ́jù bọ́lá n bó níṣẹ́ yín ló ṣe ẹ̀jẹ̀ tó yẹn. Ah, níṣẹ́ mi bíi ti báwo mo wà ní ilé ní mo gbóhùn ẹ̀yin méjèèjì tí mo dẹ̀ ní kí n yọjú sí tẹ́ṣẹ́ rí bí mo ṣe ké mọ tó wọlé. tẹ bá pọ̀ tí ẹ dọgọ́rùn-ún ṣe rí lẹ́kàn mi yẹn kò sí ń tẹ́ ẹ lè ṣe ọlọ́run ló fún ní bó ṣe wà. ààrẹ ọmọ mi nìyẹn. àbí tí o bá lè yí kan náà àwọn ọmọbìnrin ẹ̀wọ̀n yẹn padà wọ́n dì kan lọ́dọ̀ láti. ẹ Gbogbo mi ò rẹ̀ spiral never talking again. lẹ́kàn what's the problem kí ni problem ẹ̀ lẹ́kàn tí ìgbà tí ì dé fàájì ò tí ì bẹ̀rẹ̀ ẹjọ́ ṣé ń lẹ́gbẹ́ ẹ̀kọ́ ní ti lọ àwọn òwèrè kan tó ń gun àbí ọlá ni ó kọ ìbídàpọ̀ tí débí kan ẹ̀rẹ̀ ti ń jọ bíbí ó tún tọ̀ kí ni èké jọ ẹ̀rù náà ń ṣàlàyé you're fired no you're fired all right ṣé ìwọ ló ní mẹ́wàá ni. wálé wálé. no don't wálé mi why tó máa ní kọ́ pa music ṣé ló ní mẹ́wàá kí ló ṣe ẹran lẹ́kọ̀ọ́ owó kí ló ní gan-an. ọ̀rọ̀ ẹ̀ ló ní jẹ́pẹ̀tà wá ti rí refract bí oyin báyìí tí a bá ti mingo pẹ̀lú rich kids ẹni máa jọ ni I mean look at you take a good look at yourself wọ́n sọ̀rọ̀ do next time tó bá fẹ́ sọ̀rọ̀ níwájú future CEO of Ibidapo Holdings talk gently. tẹ́lẹ̀ mi sọ èmi ṣiṣẹ́ ní gbọ́dọ̀ wọ́n ni yes I work wọ́n mo jagun ni mẹ́ mo fọ́rí mi like what tó lóore mi me? yes mo yàtọ̀ sí wọn mo jagun kí tó lóore mi ni. Ah, We have your friends. you be know now. Next time you can talk, don't touch him. Okay? Okay, baby, you're Yes, hush. But I, need to leave this place. Yes! But it's, it's, let me come, come pick up your money, man. The child will continue the problem, man. Why? So me a little Um, kí ni orúkọ ẹ? um, well. Get out! You're crazy! You're crazy! You're crazy! Get out! Shut the cops! Get out. Bang your phone. Get out here. Everybody, you just. Get out, man. Um, yeah, I love you in the house. DJ! Son, that's what I'm listening, man, a minute. Yeah, that's what I'm talking about, man. Hey! yes. Julius was the house. oh, oh, I got money. Come on. Woo. I can shout. shout. I'm going to see that. Yeah, sign up, man.

sí mi lọ́rùn báyìí kí ni pọ́blẹ́mì wọ ọmọ yìí gan báyìí. bí bàbá ẹ̀ ṣe ń ṣe sí ẹ tó ń bà ẹ jẹ́ nìkan tó bá fẹ́ tó máa ń kó fún ẹ tó máa ń ṣe gbogbo àánú tẹ́jọ́ ń kó ayé kiri yìí ṣé ojú òkè ń tiẹ̀ òkè ronú rárá ṣé ò lè pe bàbá ẹ pé nǹkan tó ń ṣe fún mi yìí ò dádì ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó kárí ẹ jẹ́ kó kárí sí àwọn ẹ̀gbọ́n mi ṣó Mommy, Sherry, don't she jump me now? Yes. Ẹjọ́ ta wà ní. Mommy, it's not my fault. I mean, what I didn't prepare, I am the only one tí mo lè gbé ògùn family yìí ah. See, Mommy, okay, Let's sọ fún mi, school moral ethics, I am good talk of any other thing wọ́n mi ṣe gbọ́ pé mo fa drug ni àbí ṣe gbọ́ pé àwọn ọlọ́pàá wa tó fi ṣẹkẹṣẹkẹ gbé mi lọ́rùn lóye oh they can't come to arrest me because I am not a criminal mọ̀mí look out there mọ̀mí a lot of young men tó ń ṣe kótó ẹ̀kọ́ máa ṣe mọ̀mí look outside people are suffering out there and I'm here doing nothing but I'm enjoying the good life mọ̀mí yes welcome to my good life. wọ́n sọ̀rọ̀ ẹ máa gbọ́ òṣì ṣé ó gbogbo gbogbo gbogbo rẹ̀ gbogbo òṣì tó yà sára ṣé ọmọ gidi lè yà ilé sára ṣé ọmọ gidi lè yà ilé sára ó dá sọ fún mi kí ni ìyàtọ̀ ìwọ àti àwọn olè tó wà ń ta tí àwọn olè bá ṣẹ̀ lọ rọ́ọ̀bù ń sìn tí wọ́n dé ń bọ̀ láti gbòòrò tó já sí wọn lọ́wọ́ táwọn ọlọ́pàá dé èdè tó kó gbogbo yín pọ̀ báwo náà ṣe fẹ́ mọ ìyàtọ̀ láàrin tó bá sọ pé obìnrin kan kan ṣoṣo tó ń jí làárọ̀ ọjọ́ lé ayé yìí ẹ̀ lílé kò yẹ kó máa tọrọ ní pé kó máa fi ọpẹ́ fún wọn lọ́hùn. ṣé kò ń jẹun lọ́pọ̀lọ́ ẹni nínú gbogbo ilé ìgànná ṣé òun ni pé bàbá ẹ pé dádì mi ṣé ní gbogbo nǹkan tẹ̀ ṣe fún mi mo fẹ́ kó kárí mo fẹ́ kí n máa ṣe fáwọn ẹ̀gbọ́n mi náà ṣé àwọn ni ò kì í ṣọmọ ni àwọn ò kì í ṣe mọ́. ṣé nǹkan tẹ fẹ́ mi. nǹkan tí mo fẹ́ náà nìyẹn àti àwọn ìwà tí ò dá tí ò dá tó ń wò kò correct gbogbo ẹ̀ ṣó fẹ́ pa mí ni. mọ́mi lọ sọ wípé wọ́n máa ń gbọ́rọ̀ sí àwọn òbí ẹ̀ lẹ́nu ni. ṣé. I'm so sorry grant kò west. wọ́n ní ẹ̀yin ọlọ́run. ti ń padà lọ ọmọ ní ká sọ fún yín. ìgbọ́dọ̀ lọ. àgbọ̀fúsà ni kò sí. You service? Mm. good. Well, Kwari for. Um, yes? Um, um uh, as in, okay, so. Owó? Bẹ́ẹ̀ni. Kí ni láyé sọ? Wọ́n bí ká wá rí i. Ọ̀dà. Èyí tí mo ní fún yín, driver. Okay? And that is it. Àmàbọ̀, tí is the last man to màá fún Tell tẹ́ ẹ next Tell ẹ lọ́dọ̀ ẹ 100 million I need for wedding I will gladly do it mo dún ìwọ kò ń lọ research ṣé báwo ló ń tún sábẹ̀ rẹ̀ èmi ló ń kó dànù tẹ́ bá ti ń bọ̀ next tẹ́ bá ti ń fi ìwé hàn mi pé dáàdi mo yege kàtà pé dáàdi ọkọ mi ni ọ̀n tẹ́ mi pé dáàdi àti mú ọjọ́ ìgbéyàwó ẹ̀kọ́ ẹ̀kọ́ yìí. fún dọ́gba mi ni ẹ̀kọ́ wọ́n ní. take things easy pẹ̀lú lẹ́kọ̀ọ́ sórí yorùbá sọ̀rọ̀ wọ́n ní ìwà jọ̀wà ló ń jọ̀rọ̀ jọ̀rọ̀ irọ́ ni o mo wà fóníwà ló ń jọ̀rọ̀ jọ̀rọ̀ tó bá ti mọ̀ wá fún àmì máa ṣẹra o ṣé o ti yé ah, méjì lọ̀rọ̀ jà lọ ìwọ tó fẹ́ ṣèjà lọ lórí ìjà lọ máa dojú ìjà kọ ẹ ìwọ tó tún fẹ́ ṣèjà lọ níbi ìjà máa dojú ìjà kọ ẹ so ẹ wá jẹ́ ká dúró ní dúró jà ṣé o tí mò ń sọ yìí so alájọ máa ṣe gbogbo jẹ́ ká fi sùúrù ṣe ká bá sọ ṣó yìí nǹkan tó sọ dáa ó wà òkè wà òkè but. sọ́dọ̀ nǹkan tí èmi ń bá lẹ́kàn fà yẹn because lẹ́kàn máa ń bìlì pé kò sí anybody tó lè wojú lẹ́kàn máa ń bìlì pé òun gbéná sórí èmi náà máa ń láì téèyàn bá gbéná sórí èmi máa ń láì láti sọ̀kalẹ̀ fẹ́ nìyẹn lẹ́kàn máa ń ṣe báyìí gan-an mọ̀ bóyá torí pé tó bá èmi tí ò ń kọ́ kan anytime tí lẹ́kàn bá ti wá síbi tó bá ní kọ́ fún mi bí i i no drink am me i no go take am again. nígbà yes àánú lè kọ́ ṣe mí gan-an àwọn bá ṣe wáyé àdúgbò ìlàkù ló bá di ẹnu ló bá tá à ń gbé ló bá di ẹ àwọn ọmọ kan tó ṣẹlẹ̀ kò tẹ̀fẹ́ mi kọ́ lásán máa sanwó. wá ní gbogbo mo fẹ́ bá sọ̀rọ̀ jù kó máa tẹ́ tí ń zizi pẹ̀lú lẹ́kùn sórí yorùbá sọ̀rọ̀ wọ́n ní ìwà jọ̀wà ló ń jọ̀rọ̀ jọ̀rọ̀ irọ́ ni o mo wà fún níwà ló ń jọ̀rọ̀ jọ̀rẹ̀ bá ti mọ̀ wáyé fún àmì máa ṣẹra wa ṣé ó ti yé Ah. méjì lọ̀rọ̀ jà lọ o mo ti fẹ́ ṣèjà lọ lórí ìjà lọ máa dojú ìjà kọ ẹ ìwọ tó tún fẹ́ ṣèjà lọ níbi ìjà lọ máa dojú ìjà kọ ẹ so ẹ wá jẹ́ ká dúró ní dúró jà lọ ṣé o tí mò ń sọ yìí so aládé máa ṣe gbogbo jẹ́ ká fi sùúrù ṣe ká bá sọ ṣé yìí bó ṣe rí nìyẹn. nǹkan tó sọ dáa ó wà òkè ó wà òkè but sọ́dọ̀ àwọn nǹkan tí èmi ń bá lẹ́kàn fa yẹn ti because lẹ́kàn máa ń bìlì pé kò sí anybody tó lè wojú òun lẹ́kàn máa ń bìlì pé òun gbéná sórí èmi dẹ̀ máa ń láì téèyàn bá gbéná sórí èmi máa ń láì láti sọ̀kalẹ̀ fẹ́ nìyẹn lẹ́kàn máa ń ṣe báyìí gan-an mọ̀ bóyá torí pé tó bá èmi tí òun kankan anytime tí lẹ́kàn máa ti wá síbi tó bá ní kọ́ fún mi bí i I go drink am me I no go take am again mi yes. bá ṣe wáyé àdúgbò ìlàkùn ló bá di ẹnu ló bá tá a gbé ló bá di ẹ àwọn ọmọ tó ṣẹlẹ̀ kò tẹ fẹ́ mi kọ́ lásán máa sanwó kò tẹ bá mọ́tò síta lásán máa sanwó ni ó mọ̀ gbogbo ẹ̀wọ́ ni ló bá di ẹ ajẹ́ jagunjagun ó mọ̀ kàtórí epo gan black market gan wà expensive lọ́hùn ẹlẹ́dàá là ń lo àtúgbò wálé àwa foríjì òkú ìwọ́n tó bò jẹ́ ìjagun òṣèré ọkàn ọlọ́run sì pọ́n ẹlé òbó lẹ̀ àwọn tó wá fọ́ ibi tó máa ń kiri láàrin wa ó tọ́jú kò sáárín àgbà ọmọ yẹn kiri tó bá ń bá àgbà ṣáà tó máa ṣe bí àgbàlagbà ṣe bí àgbàlagbà kí nìyẹn ń gùn ó ṣe ń gùn yẹn wọn á mọ dátà tá máa fi ṣiṣẹ́ lórí ẹ̀ àmì ẹ̀ta la lọ́rọ̀ ṣe get wọn kò tún everybody in the house lájọ máa ń jókòó ṣe fàájì ni bàtà bá gbogbo dátà tó wà láàrin aláìsí pé àwọn mẹ́ta gangan ni àti ilé kangan ni dìmíndìmí ń balẹ̀ láti lè fi ètò sí ilé kan ní àpò àbàṣọ bẹ́tà àbàṣọ àbàṣọ àbàṣọ Um, Baby. Hello, Uncle Kevin. Oh, shit. What's up now? Hey, give me now. So, I'm going to go. Ivy. Ọ̀rẹ́ Oh, olówó. Ṣé wàá pa? Ọ̀gá ọmọlọ́mọ láàrin rẹ̀ kí ló ń ṣe? Ó ń ṣe àwọn ọlọ́lá. Ọ̀tọ̀. Ṣé o? ayé ilé ayé I repeat ní ilé ayé ìjọkíjọ tí mi àti ẹ bá jáde tó wà lọ ń bẹ tó wà lọ ń kí àwọn nuisance kan tó wà lọ ń kí wọn àwọn nonentities kan wò ẹni tí bá sọ pé kò kí ni kò kí ibi tí gbogbo jókòó sí òun kò jókòó sí or else that be the last day to my lẹ́kọ̀ọ́ ọwọ́ ẹ̀ làwọn bíbí yìí náà ìwọ lè kí wọn ó jẹ́ lọ kí wọn kí ni big deal ẹ́. ṣé mo sọ fẹ́ kí ló ń tọ́ rẹ̀ àbúrò ìtọ́jú ẹ̀ lọ́wọ́ Moreover, I know people of my team are caliber, right? ṣùgbọ́n like I said earlier jọkújọkú tó bá lọ ń kí ẹni lórí tí tó ẹni tó máa ń pè inú wọn bí mi tó bá lọ ń kí wọn. fine i'm ready to leave. má má má má tẹ Gucci soup àti mọ́lẹ̀mẹ́. manager. take this sí o bíyá yóò rí báyìí. ṣé um, o brush kò tó pẹ́ mọ́ this Because I want to go to ní I'm ìfọwọ́sí fọwọ́ promise you for the next one week our family are white tó kí màá lock ẹ̀ up ti sell tí ló ń lè touch him Ọlámilékan Olùbídàpọ̀ ṣé fẹ́ẹ́nu ẹ lọ sí àwọn ẹ̀ńtẹ́jọ́ wà one. Kakos. yes sílẹ̀ jẹ́ ẹgbẹ́ bàbá lakun ìtọ́rí bàbá lakun. yes jókòó síbẹ̀ jókòó wálé wálé jókòó. mi ò tọ́nà wọlé wọ́n lè tọ́jú sí wa wá fílẹ̀ tí a bí àìsàn yọ. i'm waiter sad ọmọ tí wọ́n wá yí ayé wọn wá. generated images layouts that's it here. bí àwọn ilé ẹ̀sìn máa dára kọ state that's right sir. this is a big project. ṣùgbọ́n ṣé o ti rí document àárín. aside from the fact wípé source mi wà infallible náà ẹ gbogbo documents wọn authentic. ọ̀dọ̀ tẹ́ lọ́rùn. àṣẹ ah, rí díẹ̀ tèmi àti wọn ni pé tí a bá fi ojú rí original báyìí yàmàkówó original àwọn lọ́wọ́ báyìí lówó ń bọ̀ lẹ̀. very good torí eighty five million bọ̀dẹ̀. ọmọ ẹni tí wọn bá dé o. <laughs> so tara provide five million. so mo pé tí àwọn dates àti sóò fún bá wọn lẹ̀ máa dán wa ká bẹ̀rẹ̀ state yẹn ká tó kọ́ àfẹ́ it's like five hundred million. ṣé gbogbo housing project, ẹlẹ́fẹ́ ṣe ní island yẹn that is in October in the next three or four years. Yeah. That's what we can achieve it within the next two years. Around links. Yeah nǹkan tí mi fi lè fi ẹlẹ́ yìí. lẹ́kọ̀ọ́ akọ̀ akọ̀ sí nípìnlẹ̀ náà báwo ni small small small small look look at this one wọlé gbèsè àti wà lẹ́sìn wà wù jòlè. àwọn eré máa jẹ́ the largest estate so far nílùú yìí káwá lè parí ẹ̀ kí mo fi ní kó máa fojú sí kí ni ìṣẹ́ mi òun rè é ẹ̀ka. Um, Daddy, Daddy, um, how long ni ẹ ti máa ń kó Túnjí? Òun gan bó ṣe ń kó ìlú ìlú tó ti wà pẹ̀lú mi láti kékeré àti pé àjọ bẹ̀rẹ̀ So nǹkan tí mò ń sọ nìyẹn Daddy, whatever decision he makes is the best. No really trust me, it's the best for this job. Man, my blood of compassion everywhere. It's good, Daddy. Let, me handle everything. I promise, I I promise you o ṣe ní láti bẹ̀rẹ̀ sí ojú sọ́fíìsì àbí lè mọ̀ nípa iṣẹ́ yìí má bá ti fẹ̀yìntì òun náà nígbà níbi pòsíṣàn mi ìwọ náà ní md company. báyìí ti bẹ́ẹ̀ máa sọ̀rọ̀ ọ̀rọ̀ lórí lẹ́kọ̀ọ́ ni mo ti torí ẹ̀. mo ti mọ̀ mo ti mọ̀ àwọn alálùká ọmọ ìwé rẹ̀ nígbà fún mi kò sí tó lè ṣe ọwọ́ rẹ̀ ò lè ká. ìwọ kò má pa ọ̀rẹ́ ìwọ ni kó o má pa á ọ̀bẹ dàbí ẹni tí ó kọ́ òrùlé ilé òrùlé kan báyìí tó wá bẹ̀rẹ̀ sí pariwo kiri àdúgbò pọ̀ ń kọ́lé ìjọ tó dé ilé ẹlòmíì tí wọ́n ti gbé ní àjàmẹ́wàá tó jẹ́ ilé èèyàn ni ṣé ilé èèyàn bẹ́ẹ̀ tó bá fojú òkè báyìí ìfìlẹ̀ àṣebọ̀dì á tún lanu kò ní lè kúrò lọ kò ní lè padé ìbí dàpọ̀ má pa ọmọ yìí fún ara ẹ̀ má pa lẹ́kan tá à ń sọ yìí fún ara ẹ̀ kí ni ọjọ́ orí lẹ́kan tí àwọn ẹ̀gbọ́n ẹ̀ ò ní lè bá sọ̀rọ̀ tó ò ní bá wí lẹ́kan ó káàkiri láì tí ì parí education ó ń kọ́ mẹ́rin kiri ó bẹ́ẹ̀ ń kọ́ lójú ọmọ yìí ibi dábọ̀. kuru bẹ́ẹ̀ báwo ló ṣe ni wọ́n purọ́ ni. kuru bẹ́ẹ̀ kájà ń bọ̀. ọmọ yìí kùn jókòó pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀ sísí kan báyìí. àwọn àti ọmọ dáadáa tó dáre ní dáre ní rere ni mo ti máa ń sọ pé ọmọ tó kù ní rere ni kó máa bá máa bá rìn o ọmọ tó ń wà tó wà tó ń wáyà tó rí iná wà á tún ni. wọ́n dẹ̀ jókòó sí àga ní pálọ̀ wọ́n dẹ̀ wá sí yàrá wọ́n wà pálọ̀ wọ́n mú nǹkan wọ́n dẹ̀ ṣe wọ́n tó wáyé wọ́n wáyé mísíkì sókè tó dàbí kò pariwo hmm. ní àwọn òun bọ́. níṣẹ́ ni bọ́ládé ló mo ṣe ń gbá owó lókè bá sọ̀kalẹ̀ kékeré ló dé. n bá wọ ọmọ ọmọ tí ń làágùn lórí bó ti ń pa olórí ìyẹn ń làágùn fò wá kó o dẹ̀ ṣàánú mọ́ ọmọ kékeré tó jùlọ ayé ara tiẹ̀ wọ́n fẹ́ bá fún mi ni they are just jealous. Hmm. ṣé kí n wá ilé ìwé ìtọ́jú ẹ̀ lókè <laughs> dábẹ́ wò náà ìgbára ni ọ̀rẹ́ tó bá ṣòro tí sometimes tí mo máa ń bí ẹ pé ṣé ìgbà oyin ṣó máa ń lọ fún medical check. ara mi lè kò sí nǹkan tó ṣe mí. mi ò gbà bẹ́ẹ̀ ṣe lè wúwà bí ẹni tí ò gbádùn tó bá gbádùn mi wàá rí ọjọ́ ọ̀la àwọn ọmọ ẹ̀ torí pé ó bí ọmọ ẹyọ kan ṣoṣo lọ́kùnrin ṣáníkó kẹta ni àbí wọ́n ní kó fi ọwọ́ ara ẹ kó fi ṣe ara ẹ ìròyìn pọ̀ báyìí wọ́n ní inú ìwé mímọ́ kìíní ìkejì tọ́ ọmọ yẹn kó lè fún ẹ ní ìsinmi. yèké yèké ẹsẹ awo nígbà tí mo tí mo ṣiṣẹ́ kárakára tí Ọlọ́run sì bùkún mi kí n bá ní ọmọ kí n bá lè kẹ. àárọ̀ dà bẹ́ẹ̀ kò sí àtọ́jú kó má fowó ẹ̀ kẹ́ ọmọ ṣùgbọ́n ṣó yẹ kó wá ṣe gbogbo iṣẹ́ kó sọ́ọ̀bù kó ṣiṣẹ́ òun kò lè fọwọ́ ara ẹ̀ pa ọmọ òun. èmi ń kẹ́ ni. mo ti gbọ́ mo again, no contract tó sọ fún mi kíní kan sọ sí mi lọ́kàn má ẹnìbọ̀ tó bá ti gbé ẹni jù wá We ọ̀n títí bá gbé ẹ pé kíní ẹ̀ ti ká ọmọ bí tí mo bẹ̀rẹ̀ lọ gbìyànjú kó má legally my dey handle the way it's supposed to be Okay? má ever sign any document lọ́wọ́ yìí o àwọn kan míì tó yẹ kó tọwọ́ bọ̀ mi lọ tọwọ́ bọ̀ níwọ̀ tó ronú pẹ̀lú ọ̀rọ̀ lẹ́kàn báyìí pé mọ̀tílé kan ṣe dáa. ọ̀rọ̀ ìwé ni wọ́n ti pa ìkòyé mi ìṣẹ̀lẹ̀ kí n ṣe lókè wọ́n sá ibi ni ibi ni mo ti máa wá ń bà jọ ẹ àbúrò ẹ ṣe jọ dúró náà àwọn tí wọ́n lọ ọ́fíìsì nǹkan wọ́n ti wákàtí pack out ẹ̀yà wọn ṣe ọ́fíìsì ni ẹ̀yà kún gbọ́dọ̀ ọ́fíìsì náà ẹ̀ gbọ́ mi ní ògbé ìbí lọ́dẹ̀ kún láyọ̀ ẹ̀sà àwọn tó jẹ́ pé wọ́n sọ pé wọ́n ti lọ ọ́fíìsì for the past two years ń tọ́sọ nìyẹn sa pé two years ọ̀ṣun náà ti ń wọ́n ti wà ń bí ìṣẹ̀ṣẹ̀ lọ́jọ́ ọ́ dé ìgbà kò tí ì pé oṣù kan wọ́n kú jáde rẹ̀ àbí kọ́lọ́kọ̀ jáde fún business nínú àbáwọ̀ náà ti di. mo fẹ́ lọ sí sáà ní nọ́mbà sọ ìfà ó tó nọ́mbà mẹ́ta tí wọ́n ní kì í ní màá bọ̀ wọ́n mo ṣọ́ọ̀bù mi sí ìgbà mi. ń pè wọ́n lórí fóònù. mo ti pè wọ́n kókò kọ́ náà wọ́n rí àdúrà ìfún wọn. lórí ẹ̀mí ẹ má lè kúrò ìsà. ẹ ti tu ẹbí wọn. chairman chairman bá mi gbé wọn wọn. department yẹn gbogbo àwọn doctor tó dé wà ní department yẹn ni mo monitor wọ́n dẹ̀ explain everything fún mi mo ti explain fún Bọ́lá náà ó ṣe gbọ́ mi à nípa ti méjì àyè tẹ bá rí wọn tán màá bá yín sọ ṣe gbọ́. ẹ jẹ́ ìtẹ̀ gbóná. Eh, dókítà ti sọ fún mi ẹ̀ wọ́n kò pẹ́ tó tó ń sìn. kọ́fí ìzájì kí ló ń ṣe mẹ́rin. que ṣe ni kí ló sùn ẹ tí níbo ló tún ti rí stroke àti ẹ̀sìn dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé lọ́run ti ń gbàkóso ayé ẹ̀ ó ti fi ìrònú tàtijọ́ sílẹ̀ kí ló tún sùn ẹ débi ilé ìbáyìí bàbá bọ́lá ẹni tó lẹ́sẹ̀ méjèèjì gan tó rìn àti ìrì nǹkan ṣe sọ̀rọ̀ ká tó wá bèèrè orin tó máa sọ̀kalẹ̀ ojú kan bàbá bọ́lá kí ni. Ah! lórílẹ̀-èdè ìkẹfì wọ́n tẹ̀ ní bọ́lá náà ṣe kúrò bí ni. nǹkan tí dókítà ṣàlàyé fún mi nìyẹn ìjẹ́ mo pé bọ́lá sọ pé àwọn ọ̀rẹ́ ọ̀làmìlẹ́kọ̀ọ́ ló dùbò bàbá ẹ̀ bọ́lá bá wà lọ́fíìsì báyìí tó ń ṣe àwọn verifications kan. ewu ìgbésí ayé mi ewu mi bàbá bọ́lá dá mi lóhùn àmọ̀dáràn ah, gbọ́ irú ìfẹ́ wo lo ní sí lẹ́kàn débi wípé ìwọ àti irú àwọn ọ̀rẹ́ lẹ́kàn lọ ń ṣe business irú business wo náà mọ̀ ẹ̀ tó ìfẹ́ tó ní tó bá dẹ̀ ti sọ báyìí o ti fọwọ́ sí ah, ṣọ́ra yìí ẹ̀ lónìí báyìí. ẹ kí ló ní kí ni. ìdílé ọ̀gá bí mi sọ. wọ́n yóò fún ọmọ ọkùnrin ọmọ tó máa mọ ọmọ ọmọ ọmọ tó fẹ́ pa ẹ̀ báyìí nígbà tó ṣe fi Thank you. Hallelujah. fọlọ́ n tọ́ láti rope me into this whole situation n sọ fún mi pé àwọn ọ̀rẹ́ mi àwọn deep comic pop sí mo dẹ̀ mọ̀ kọ́ tó ń tọ́ láti ṣe yes I know what she's trying to get at n tọ́ láti rope me into this whole thing láti yọ ọwọ́ mi kúrò ní ọkàn pop sí ọlọ́run dẹ̀ ló fún mi ṣe the only reason why I'm here right now is just because mo fẹ́ kẹ́ fún mi detailed information lórí nǹkan tó really happen òtútù wà guys? ṣùgbọ́n tó tí àwọn ọ̀gbẹ́ni everything perfect ó sábà wúyọ̀ tí mo jẹ́ pé mo wà very serious nítorí ẹ̀mí mú um, references náà rẹ̀ gbogbo ẹ̀ wá authentic uh, even website yìí gan ti log on to it and uh, ó dàbí gbogbo details to wà ń bẹ ó ti fún mi ní àwọn information tí mo ní ìtẹ́yìn gan sọ tẹ́lẹ̀ offices yín gan màá ti rán àwọn boys wa kan lọ síbẹ̀ tí wọ́n ti check tí wọ́n ti confirm pé bẹ́ẹ̀ sí lórí náà ló wí eh, tó kù ní ṣe fẹ́ sọ ni pé kí n bá chairman sọ̀rọ̀ kí n present gbogbo facts fún wọn wọ́n ti wà wẹ́ ọ̀rẹ́ mi o but eh, kí n kàn present ẹ̀ fún wọn kí àlejò jíròrò at least as you know ọwọ́ wọn ni finance wà eh, but of course kí n bá sọ fún wọn náà òun ni wọ́n máa <laughs> ṣe ẹ̀ so tí n bá ti bá wọn sọ̀rọ̀ gbogbo feedback tí wọ́n bá give màá dẹ̀ máa pè é màá dẹ̀ mọ́. inú wa dùn gan-an wọn now tẹ́tí go through website wa àmọ́ bóyá tẹ wá ní any question ẹ lè béèrè lọ́wọ́ wa. kò tó try láti sọ ní wípé after scrutinizing our website if there is any questions I mind ẹ or if there is any advice that you for abeg how to improve. exactly exactly. see any problem sir. see any question bá tiẹ̀ máa emanate at this point lẹ́yìn meeting mi pẹ̀lú chairman ló máa jẹ́ tí n bá ti bá wọn jíròrò tá a bá ní any questions máa jẹ́ kẹ́ ẹ máa wọlé meeting sì máa wà lẹ́yìn eléyìí eléyìí ò ní ṣàṣẹ mọ́. Thank you very much. sir ẹ fẹ́ gbé fún secretary fún wa ní tẹ́lá and a fẹ́ stop over lọ́fíìsì ìkádúpẹ́ lọ́wọ́ yín ní wọ́n á lẹ̀ sí lára. Eh, mo sáré lọ respect kan náà wọ́n sáà tí wà ní in fact mo ní bára sí ọ́fíìsì mọ́lẹ́ mi torí tí náà mo ṣe padà wá torí ní àwọn kan tí mo ṣe pẹ́pẹ́ mo ṣàlàyé ẹ̀ fún mi. ẹ̀bọ̀ kò sí òwò ẹ̀ eh, kò sí òwò ẹ̀ fact the contact details wọn look very very genuine they don't have address in in west uh, in virginia you know websites and everything ní mọ́ níbo nígbà tí mo ṣe ní káàdì wọn bí mo lè tún website wọn mo tún ní gbogbo details wọ́n sọ you? o but but káàdì rẹ̀ ṣùgbọ́n àdírẹ́sì after the incident tí mo padà sórí website yẹn kí díẹ̀ owó tó ń ṣẹlẹ̀ website ò exist What's ti pòórá irú kò ṣẹlẹ̀ sí mi rí email eh, eh, eh, phone numbers everything ọlọ́wà mẹ́fà. After what's this? Lébọ̀. Lébọ̀. Mọ́mí lẹ́kọ̀ọ́, inú mi dùn bíi pé mo pe ìpàdé yìí everybody dẹ́ pé jù ẹ wò ó pé bábíkì ni mo fẹ́ sọ̀rọ̀ something now ṣẹ́rí kan sẹ́mi kan fẹ́ ẹ̀yẹ́ ká mọ̀ ní wípé ṣẹ́rí nǹkan tó ti bàjẹ́ ó ti bàjẹ́ already àmọ́ kó má bàa bàjẹ́ jù báyìí lọ òun nìkan sẹ́mi advocate sí now gbogbo kan tó ń ṣẹlẹ̀ yìí èmi fẹ́ ká bálẹ̀ kan wí ni o because nǹkan tó bàjẹ́ lẹ́rù tó bàjẹ́ yìí kó má yà kó tún bàjẹ́ jù báyìí lọ mọ́ yẹn tẹ́lifọ̀dì ò sọ̀rọ̀ tẹ́lifọ̀dì ò correct it. ẹ̀ tẹ́lifọ̀dì ò tiẹ̀ sọ anything nípa gbogbo behavior tí tó fi jà báyìí nísìnyí oṣù wa rí bó ṣe rí ṣùgbọ́n ẹ̀kọ́ ní ká lóko kójú kòkó máa wọ̀ most especially èmi gbogbo kan tó lè ṣẹlẹ̀ yìí dáàdì ni mo bá wí yes because dáàdì ni wọ́n rí ojú tó tún wọ́n wá ìròjú káàkiri àti ọmọ ẹ̀kọ́ tó wà lẹ́yìn wọn òun ló da gbogbo ẹ̀rù títí tí gbogbo ẹ̀kọ́ àti bàjẹ́ báyìí lẹ́kọ̀ọ́ ó ti bàjẹ́ ṣé ojú ẹ̀ ti já ẹ́ eh? that's your father sitting on a wheelchair are you happy with that? Oh, kì í ṣe ọmọ o ó kì í to ọmọ ibi tó dé do better way. in fact kudos to you. Oh, try yes o try gan She bí ìwọ àti àwọn ọ̀rẹ́ ẹ Let your power yìí Let gang up lè dùn bàbá yìí ó this is the result. that tí àwọn ò kì í ṣe ọmọ ọmọ obìnrin kò kì í ṣe ọmọ níwájú yín dádì àmọ́ àwa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run She obìnrin bring wá bì I took another long èmi gan bá mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé mi ò dúró de wíìlì yìí èmi ọlọ́dọ̀ tèmi inú mi dùn inú ìyá mi náà bẹ́ẹ̀ dùn bí mo ṣe bá láìpẹ́ nílé àtàwọn àbúrò mi lẹ́kọ̀ọ́ yín nìyẹn òun ló fà òun ló fà ọkùnrin ìfà tẹ́ fi wà ní ìjókòó sí ẹ̀jókòó sí yẹn náà ṣé ìkọ̀sẹ̀ fẹ́ fúnra yín nìyẹn. bọ́lá máa ṣe ọkọ mi. orí lọ́lọ́run fẹ́ ṣe nínú ilé òde ní díò bí bàbá yín ṣe sọ pé ẹ̀yin ọmọbìnrin ẹ̀ wúlò tó jẹ́ pé ẹ̀yin gan lẹ wá ń jẹ́ ògo tó dáa jù nínú ilé a lọ́wọ́ náà wo mi jàre ìyá kẹ́mi àwa gan-an lọ́lọ́pẹ́ lẹ́yìn wo jàre bàbá ọmọ sótọ́ ọmọkùnrin ni mo fẹ́ ọmọkùnrin ó lọ ṣó wá tán sí ọlọ́run ló yọ wá gbogbo ilé tí wọ́n sọ pé ìwọ ló máa jogún ṣé wọ́n gan lójú ráyè báyìí tó fi máa jogún ní ìsìn gbogbo ayé ń bú ẹ nígboro bàbá ẹ ń pè é lóru ọmọ láì mọ̀ pé wọ́n fún ẹ àti tẹ̀bí nìyẹn. wọ́n gbogbo ara ẹ̀ ọ̀gá tún gbogbo ẹ̀ ó kí irin ṣe tí à ń bẹ́ẹ̀ sọ́run jàpá mi ó ti di ti ẹnìkan sí bàbá tó tó ń pọ̀ ẹ́ lóru wo ìwọ ló lẹ́rù ẹ̀ ṣoṣù káyọ̀ torí bó bá ń jáde lọ ẹni wẹ̀ ìwọ ló máa ti lọ. mọ́ mi ẹ ṣe ká máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run wípé lẹ́dùn tí ìgbé ìbejì kan fi yáwó kó di wípé wọ́n lè yí jáde ńbẹ̀ ìdí ọ̀tẹ̀ lọ́tọ̀ dúró síbẹ̀ yẹn ilé ìwọ̀n ni bàbá lọ́jọ́ tèmi. tó ṣe pé àwọn ọ̀rẹ́ ẹ̀ ni wọ́n dùn bàbá yìí ni wọ́n gbọ́ ojú ni wọ́n gbọ́ owó ọwọ́ ẹ̀ ah! tó bá wà ọ̀dọ́ tó kú káàkiri níbo ló ń gbọ́ fúnra rẹ̀ níbo ló ń gbọ́ wà wà. ọkọ Eh. ọlọ́nilẹ́kọ̀ọ́ ìyá kẹ́mi kí ló dé kí ló ń ṣe ọlọ́nilẹ́kọ̀ọ́ ẹ̀rọ ló ń pè fi sílẹ̀ ṣọ́lọ́rọ̀ gbọ́ ni ah, má parẹ́ gbọ́ má parẹ́ tọmọkùnrin ò wúlò obìnrin ogóbìnrin kò kò fẹ́ kó sọ̀rọ̀. ni. wọ́n sick dáàdì ti ní stroke. ẹ̀sìn nǹkan bọ́ọ̀lù ìwọ tún lórí school nǹkan sínú ẹ ló tún ti wá dàpọ̀ báyìí. hello doctor. what. kí ni. ẹ Where? Where wíwẹ̀ bàbá mi ló ṣẹlẹ̀ tá a ní. ìṣísílẹ̀ jáde kúrò ní ilé náà ní kúrò. ok ọ̀nà wẹ̀ ẹ ní ẹ bàbá mi ní ilé náà bàbá ọmọ dìde ńlẹ̀ wọn lọmọ ẹ ti láti lẹ́yìn tó yẹ dìde dìde dìde ńlẹ̀ gbẹta lọ sílẹ̀ àbọ lè dìde báwa náà báwa o.